bayna yaday al-musalli ohun tí a fi bẹ̀rẹ̀ dárúsù wa lónìí òun ni nípa kí ni ṣẹ̀ríà ìlànà ṣẹ̀ríà Islam nípa bẹ́yẹn bá ń kírun ìgbà wo lèèyàn ní ẹ̀tọ́ àti gbà wájú ẹni tí ń kírun kọjá ìgbà wo ni ó jẹ́ èèwọ̀ fún yàn kó gbà wájú ẹni tí ń kírun kó kọjá. Ko gbogbo eléyìí ni ọ̀rọ̀ tí ó wà nù báàbù yìí báàbù mọ̀rúrí bayna yaday al-musalli ká gbọ́ mọ́tínú hadithi náà. عن أبي جهيم عبد الله بن الحارث بن الصمة رسول الله صلى الله عليه وسلم لو يعلم المر بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه قال أبو, قال أبو النضر لا أدري قال أربعين يوما أو شهرا أو سنة عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول, رسول الله صلى الله عليه وسلم يقول إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدع فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان حديث wa alakọ̀kọ́ عن أبي جهيم عبد الله بن الحارث بن الصمت الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يقف أربعين خيرا له min ayé múrò bẹ́ẹ̀ náà yàdẹ̀ yìí. lára ẹ̀kọ́ tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa nípa abẹ́yẹn bá fẹ́ kírun jama tí wọ́n tò ní sáfú àbí wọn kì í ṣe irun jama náà wọ́n ń kí ẹnìkan ní dárun kí fúnra rẹ̀ ìyàtọ̀ díẹ̀ lọ́wọ́ ń bi irun jama àtẹni tí ń dárun kí nípa kíkọjá wájú onírun gẹ́gẹ́ bá ṣe kánú hadith yìí bọ̀tákọ́ mọ̀ pé nínú ẹ̀kọ́ tí islam kọ́ wa òun ni pé ni tí ń bá ń kírun lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ káwa fẹ́ gba wájú àkáfẹ́ kọjá káwa gba wájú ẹni tí ti ń kírun lọ́wọ́ ká gbà kọjá ara ti sẹ̀rí islam kọ́ ni òun ni hadith abi juhaimi rabi allahu anhu yìí lónìí òun gbọ́ta nebua muhammad sallallahu alayhi wa sallam ní. لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم bọ́bá ẹ̀pẹ́ ni tí ń gbawájú ẹni tí ń kírun tí ń gbawájú rẹ̀ kọjá bọ́bá ẹ̀pọ́ mọ̀rú ọ̀ràn tó ń dání لو يعلم ما عليه من الإثم tọ́ba mọ bí ẹsẹ̀ ẹni tí ń gbawájú òun kọjá ti tó ni lọ́dọ̀ ọlọ́run làkàna an yakifa arba'ina khayran lahu anagba muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kí irú ẹni yìí kó dúró fún ogójì kò bá lóore fún ju kọkọjá wájú oníhàn lọ. kọ́lá abunadiri la adiri ara àwọn tó gba hadithi yìí wá ó ní ẹ̀rípa ní ogójì gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa ń jẹ́ ìjọ pé nínú táwọn afa aládìsí tá a fi mọ pàtàkì wọn tá a fi mọ irú bí wọ́n ṣe jẹ́ òun ni pé ntí ọba dá wọn lójú wọn èwì o akanjo níhìn ipe abu huraira ni ọgbà hadithi wa muhammad ibn sirin ọlá abu huraira lànàbí kírun kan àyílà ni abala asari ni wànàsíìtù àná àmẹ́mí gbàgbé bákan náà làbú nàbìrì wí ọ ní ànábì ní àrùbáyínà ogójì ọjọ́ lànàbì wí ni ogójì oṣù lànàbì wí ni ogójì ọdún òun lànàbì wí ni láàdìrí òun ti gbàgbé àmọ́ dáhùn lójú pa nàbì ní ogójì tá a bá wá ní ká wò ó kọ́dà eléyìí tó kéré jù òun ní ogójì ọjọ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni gbogbo ojú tó lè máa kẹ́yàn kọ́dà kéèyàn wá dúró fógójì ọjọ́ ọ̀sánfààní fún un lọ́dọ̀ ọlọ́run làwùyá àlámù máa àléyìí mìíràn ìfìmì tọ́ba ma bẹ́sẹ̀ tó wọ́n gbà nípa rírẹ́ kọjá wájú ẹni tí ń kírun ti tó kó dúró fógójì ọjọ́ ọfẹ rọrùn fún ju kọ gba wájú ẹni tí ń kírun lọ kódà bójú ogójì ọjọ́ à ń bèlè ogójì oṣù àbí ogójì ọdún eléyìí fi hàn wá pé àṣentí ọ̀pọ̀lọpọ̀ kàkún lónìí èèyàn ń kírun lọ́wọ́ agbáwájú rẹ̀ kírun ọ̀rọ̀ tá ànábì sọ ni ó sallallahu alaihi agbáwájú rẹ̀ kọjá ànábì ní law ya'lamu al-marru bayna yadayi al-musalli madha alayhi min al-ithmi lakana an yakifa arba'ina khayran lahu min an yamurra bayna yadayhi kọba lóore fún kọ́dà bọ́ gbà lógójì ọjọ́ tí ń fi retí kẹ́ni yóò kírun tán bọ́ba lè tó bẹ́ẹ̀ làkàna khayran lahu eléyìí lóore fún ju kọgbà dúró ẹsẹ̀ tí ń bẹ́ ń bi kéèyàn ọgbà wájú yàn tí ń bá ń kírun lọ eléyìí ni hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam ǹgbà tí hadith ti wá wá báyìí wípé. èèwọ̀ ni ẹ̀sẹ̀ ńláńlá sì ni kéèyàn gba wájú ẹni tí ń kọjá anabuwa muhammad sallallahu alaihi wa sallam fi yé wa pé ìwọ bá wá kírun náà má sún àwọn èèyàn kan tí wọn fi máa ṣe lọ́run látara rẹ̀ ọwọ́ afẹ́ kírun nísìnyí lọ kírun ọ̀nà níbi tó pé kò síbòmíì táwọn èèyàn kọjá ọwọ́ ni wọ́n ti kírun eléyìí náà bá mu òun nàdíìsì ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ kà yìí pé bẹ́ẹ̀ yẹn bá wà ní pòsíṣàn pé a ìrún bá mi ń bi báyìí àwọn èèyàn máa kọjá ń bẹ́ẹ̀ kí ni sẹ̀ríà ìsìláàmù ni ó ṣe táwọn èèyàn òfin ní máa tara rẹ̀ gbadúró ẹ̀ṣẹ̀ ńláńlá báyìí òun ni hadithu wa ẹlẹ́ẹ̀kejì òun ni anabi sayid al-khudri abu sayid al-khudri ọgbà hadithu wa látọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam yakul anabi ni ìdá sọ́lá àhádùkún ìlà ṣẹ́yìn yastúruhu minanas ìdá sọ́lá àhádùkún ìlà ṣẹ́yìn yastúruhu minanas ẹni ọba fẹ́ kírun nù yín tó fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ ẹni ọba fẹ́ kírun tó fi nǹkan kan ṣe kíni tó fi dí gàgà wájú rẹ̀ tó yẹ kí báwọn èèyàn bá fẹ́ kọjá wọn lè máa gba wájú gàgá yìí kọjá tí ò ní jẹ pé wájú òun ti ń ni wọ́n ń gbà kọjá ànábìlẹ̀ ni ọba ti ṣe léyìí sallallahu alayhi wa sallam ntọ́jọ́ràn àyàn fóun ló ti ṣe ni bẹ́yẹn bá ti wá ṣe léyìí fa arada ahadun an yajtaza bayna yadayhi bá a bá wá rẹ̀ ni tí àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ wá débẹ̀ tọ́rẹ́ lómi ìkọ́dà borí pé àgàlẹ́gbé wájú ni àbí nǹkan kan lẹ gbé wájú pé kọ́ dá àárín yín pẹ̀lú ẹni tí ọba kọjá ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ ìsìláàmù débi pé kọ́dà kọ̀tì ẹ̀ ní mọ̀ pé ń tẹ́ gbé wájú ní túmọ̀ kankan bàṣùbàṣù tí ń bọ̀ náà ni ó tún fẹ́ gba wájú ẹni tí ń kírun gbogbo ń kálukú ló ní ìdájọ́ ti ẹnu ṣẹ̀ríà ìsìláàmù ẹni abáfi nǹkan dáwájú àbá ń kírun láàrin àwa àtòkú báyìí ṣé in yasturuhu minan nas ànábì ò pé nǹkan kan ìtumọ̀ ṣé inú ayé sígàtul umum ànábì ó ju kalẹ̀ kọ́ wà jẹ́nẹ́rà bẹ́ẹ̀ torí bá ànábì bá dákọ̀ kankan sallallahu alayhi wa sallam kọ́mọ́dé pé yìí wọn lá máa wá wá kí tí ó máa ní wá la torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ní tá ànábì máa fi díwájú tiẹ̀ bá ànábì bá fẹ́ kírun inú ọ̀pọ̀lọpọ̀ hadith lẹ́gbọ̀ọ́ pé kọ́dà bá ànábì bá ń rìnrìn àjò àbí bá ń jáde lọ bìkan láàrin anazatun ànábì a máa mọ́pa kékeré kan lọ́wọ́ ara ń tá ànábì fi ṣe nù. bánabi bá débi tó fẹ́ kírun ọ gbọ́dọ̀ kírun ń bi táwọn èèyàn ní rọ́nà mí gbà àfi wọ́n gba wájú rẹ kí wọ́n máa wá látara tiẹ̀ ni muhammad sallallahu alayhi wa sallam anabi ó fi igi yìí rẹ bí tí ń bá ti ń kírun islam rọrùn púpọ̀ gbogbo ẹni ó fẹ́ wá gba ẹ̀yìn igi kọjá àtẹni àtẹni ń kírun àwọn méjèèjì ọ̀ lẹ́sẹ̀ àmẹ́yìn tá fi nǹkan dáwájú àbókò ń bẹ wájú àbí nǹkan kan tí ò tún wá mọ̀ tó fẹ́ gba wájú yẹn kọjá kọ́dà nẹ́bù Muhammad sallallahu alaihi ní falyadfa'hu bọ́ bá ní ìdí kéèyàn ó lórí ìrun kọ̀bàrún rẹ̀ jẹ́ anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi torí pé kìí ṣe nǹkan tó nípa abáyà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́ni tá a bá ti fi nǹkan dáwájú tó rí tó tún wáá fẹ́ gbà àárín àwa àti nǹkan tá a fi dáwájú yìí fáìlì yẹ fà áhù kọ́dà kéèyàn ó ti ń tọ̀ fáìn àbà kọ́dà bí ọba gbà fáìlì ọkọ̀ tìlù anábì ní bọ́ba dìjà kọ́ bàjà sallallahu alayhi wa sallam anábì ní fa ìnàmà huwa ṣètò èṣù nírú ẹni bẹ́ẹ̀ ìránṣẹ́ ṣètánì nírú ẹni bẹ́ẹ̀ ẹni tá a fi nǹkan dáwájú tí ń tún wá ń pé bí káwọ́ kan kọjá ní tiwa ni tí ò mọ ẹ̀kọ́ ìsìláàmù pé bàbá ti rí nǹkan wájú ẹni tí ń kírun àálọ̀ gba ẹ̀yìn nǹkan tí wọ́n fi dá wájú yìí ni àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni ọba ṣe báyìí kọ́dà bó nídi ẹ̀tarí ẹ̀ lórí ìrun kọ̀bàrún yìí jẹ́ fain abba kọ́dà bí ọba gbà falẹ̀ ọkọ̀ tìlùhù ọba ní ìjọba sọ ọ́ dìjà bàjà fa innama huwa shaitan ànábì ní shaitan nìlú ẹni bẹ́ẹ̀ ẹ̀dàkùn àtà àdìsẹ̀ alákọ̀ọ́kọ́ àtàdìsẹ̀ ẹlẹ́ẹ̀kejì èwo ni ò tó ń ń kírun kó o dúró kọ́ ọ máa retí kó kírun tán fógójì ọjọ́ dúdú ológójì ọjọ́ fẹ́ rọrùn ń kọjá wájú lọ. ànábì tó pọ̀ ń tọ̀ ń ẹni tí ń kọjá nípa báyìí ẹ kí fíkìwù anabuwa محمد صلى الله عليه وسلم النبي إذا صلى أحدكم إلى شيء shay'in على النبي níbi yẹn فين ti fi شيء لا نبي shay'in la nabi pè èyí ni ń tọ́ka pé nínú àṣejù òun ni kápá fìgbà tèmi náà bá rí anaza ru ìdá anabi máa mú lọ́wọ́ ńlẹ̀mí náà máa fi dígàgà wájú anabi ní shay'in gbogbo ń ọba lè ṣe kínní tọ́ ọba lè fi díwájú kódà wàràdà àná abdullahi bin umar rabi allahu anhuma abdullahi bin umar nínú àwọn tí máa tẹ̀lé sunna nabi dunu àwọn sọ̀hábẹ́ ni abdullahi bin umar rabi allahu anhuma ọwọ́ nù àkọọ́lẹ̀ tí náfíù mọ̀láhù náfíù gbà wá látọ̀dọ̀ abdullahi bin umar pé náfíù yìí lọ́jẹ́ bí ọmọ kéwú fún abdullahi ibn ibn umar náfíù tọ́jọ́ ọmọ kéwú yìí ọjà àfáàtà ni ọjà àfa ìmáàmù malik bin anas rahimahullahu ta'ala òun ni wọ́n fi máa ń pè nínú ìmá hadithi pé asilsilatu azahabiya pé hadithi tó ní golden chain tó yẹ pé silsila rẹ̀ gold ni níbi tí irú hadithi náà fẹsẹ̀ rinlẹ̀ dé lọ́dọ̀ ìmáàmù bukhari wọ́n ní gbogbo hadithi tá a bá gbọ́ tí bukhari bá ní haddatha ní malikun an nafi'in umara. عن النبي صلى الله عليه وسلم هذه السلسلة الذهبية ibi tá à ń lọ ni pé Nafi wa ni kọ́dà Ibn Umar tó já àfa àwọn yìí bí Ibn Umar bá wà tí ó fi dáwájú tí ó bá rí qala li ya Nafi ijlis fa yusalli ilayya Ibn Umar ó sì ní Nafi òṣò ti kírun ti yẹn Nafi láti tán jókòó ń bí ọ̀wà ọ̀hún náà Ibn Umar ó sì fi Nafi ṣe gàgá tí ó máa lẹ́yìn rẹ̀ eléyìí ni inú àwọn nǹkan tá a máa gbọ́ lẹ̀ yorùbá láàrin pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́tún sí ńlá. nafiu ni ibn umar ó ní kó wọn ó jókòó yóò sì wá yóò fòun ṣe kínni yóò fòun ṣe gàgà pé ni wọn bá níjà àti kọjá kọ wájú nafiu ńgbà tó wọn ò kírun lọ́wọ́ ni kò ní lè gba wájú ibn umar gbogbo eléyìí náà ń túmọ̀ kínni ṣe gbogbo ntẹ̀yìn bá lè fi ṣe kínni tó lè fi dá iwájú. E tí àtàwọn kan fi ń jòkó ni bẹ́ǹkì ni nǹkan gbogbo tó ọba lè fi dáwájú ọ̀pá ni nǹkan òpó báyìí ni sáré po fi nǹkan kan sí iwájú rẹ̀ tó ọba ń kírun ẹni ọba wa fẹ́ kọjá lẹ́yìn ìgbà ni yóò lè gba ẹ̀yìn tó fi dáwájú. ara fíkì hadith yìí ni pé mafhumu mukhalafa níta anabi wíyí sallallahu alayhi wa sallam anabi ní idha ahadukum ila shay'in yasturuhu minan nas bẹ́ẹ̀ yẹn bá fi nǹkan kan dáwájú láàrin òun àtàwọn èèyàn ńgbà tí ń kírun ìgbà nìní bẹ́ẹ̀ bá wá fẹ́ gbáwájú rẹ̀ kó segin ni fal yadfa'ahu kọ́ tarí ẹ̀ fasuwalu ni pé ẹni rí ọdún láàrin ọjà báàrin ọ̀nà tí ń kírun kò gbọ́dọ̀ taari yẹn bí wọ́n bá kọjá wájú ẹ̀ ìtumọ̀ hadithi nù mọ̀fúnmù sárùtì wọ́n pè yín o ànábì gbé mọ́jẹ̀mú kalẹ̀ kó di pa ń taari yẹn lórí irun ìdá sọ́là àhádùkún ìlà ṣẹ́yìn yẹ̀sùrùhù ìwọ́n náà kọ́kọ́ pé mẹ́jẹ̀mú nìna kí wá ṣe pé òfin nǹkan kan dáwájú àwọn èèyàn òsì lọ́nà míì tí wọ́n gbà ọmọ wa taari wọn ọmọ taari ẹlẹ́yìn ọwà ní súnà ló ń ṣe súnà kẹyìn ọgbàdì ìfìyẹ ni eléyìí là ń pè ní mafhumu sharti wa min anwa'i mafhumi al-mukhalafa anabilẹ́ni ọba fi nǹkan dáwájú ẹ̀hẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kan ọba wa lẹ́kọ̀ọ́ tí ó kùn láwa àti tó fi dáwájú tó tún fẹ́ gbáwájú rẹ̀ fáyì yẹ fa àhùn kọ́dà bó dìjà ń gbà náà bàjà kọ́dọ̀ tó gba aládá lórí bọ́ bàjà tọrọ ń tẹ̀lé súnà anabuwa muhammad sallallahu alaihi wa sallam àmọ́ mọ̀ fún mọ̀mọ́ káláfà ni pé ìwọ tí wọn náà fi nǹkan kan dáwájú ọ̀lẹ́tọ̀ àti taari yẹn o torí pé ńgbà tí wọn bá ń kírun ti gbogbo wájú rẹ̀ tọ́ wà ń sisi lọ báyìí ibo lọ wá fẹ́ pé káwọn èèyàn gbà amẹnu wọn bá ẹsẹ̀ kan síwájú rẹ tó ti fi nǹkan dá o ti fàrọrùn fúnra rẹ àti fáwọn tí ó kọjá wọn ò lè máa kọjá lẹ́yìn ntí ọba gbé kalẹ̀ nípa abáyẹ jẹ ká mọ̀ ní dandan gbogbo bí tá a bá ti ń kírun pàtàkì jùlọ inú ntaari ti ń gbilẹ̀ sí i nísìnyí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹ́ sọ fàràǹdà rẹ̀ di mọ́sálásí a sì sọ pé lè yọ ọba mu tí ọba sí làlórí kan tí ò mú yín lọ mọ́sálásí ẹ lọ mọ́sálásí lọ kírun ni gbogbo àwa assembly tá à ń jòkó àbí lẹ́sẹ̀ lèmi náà ó ti fẹ́ máa gbilẹ̀ ńlọrin yìí nìsín kò sì bá a mú nínú tá wá fẹ́ sọ ni pé irú eléyìí gbọ́ ọ̀nà tí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ bí tí wọ́n bá ti ń kírun òun yìí àwọn tí wọ́n máa kọjá lọ tí wọ́n máa kọjá bọ̀ wọn náà máa kọjá wájú wọn eléyìí bí wọ́n bá tiẹ̀ wá nílà lórí àti kírun nírú bẹ̀ tú láàsì ní kẹ́ wá. Wa sutura tí ó di àyìn àti àárín àwọn èèyàn tí ó máa kọjá eléyìí ni ìlànà anabu muhammad sallallahu alayhi wa sallam. àdìsí méjèèjì yẹn rí i pé ọsọ ń pa béèyàn bá ń dáhùn kí bí wọn nìkan máa ń ṣe kí ni bọ́ọ̀ bá ń dáhùn kí òun àtàdìsí àbí juhaimi àti àdìsí sa'id àbí sa'id al-khudri nípa ẹni tí ń dáhùn kí ìmọ̀ wá wáyé ń gbà míì pé èèyàn ọ̀daràn kí jàmá lèèyàn ń kí bá a ṣe wà nínú mọ́sálásí nísìnyí kápá tó sáfù ní èjì àfẹ́ tó sáfù mélòó mọ́sálásí àfẹ́ tó mẹ́wàá àbí ìmáàmù sì wà ní iwájú wa sẹ́ni tí ó wá wọ mọ́sálásí tó fẹ́ wọnú lẹ̀kùn bíi sáfù sì ti tò dẹ́yìn ńbo ni ó gbà ṣé yóò dúró káfí kírun tán ni àbí gbọdọ̀ gbáwájú ẹ̀ ń ti ń kírun àbí gbáwájú ẹ̀ e? eléyìí ni hadith ẹlẹ́kẹta pé kí ni ìdájọ́ sẹ̀ríà bẹ́ẹ̀ bá wà ń jàmọ́ nípa kíkọjá ńwájú ẹni tí ń kírun ibn abbas radiyallahu anhuma òun ló gba hadith yìí wá ibn abbas ní lọ́jọ́ kan òun sì wà lọ́mọ kékeré ńgbà náà qadna hastu lihtilam qadna hastu alihtilam ayé qad qarabtu ibn abbas ní òun ti súnmọ́ ẹni tó fẹ́ bàlágà ńgbà náà àmúhùn ìbàlágà. ìyẹn ni pé ìrun ò tí ìjọ́ràn àyàn lérí ìhun ara fíkì hadithi yìí nù torí àgbọ̀ bá Ibn ó ṣe wí ní ìsìn pé àwọn èèyàn ti ń kírun lọ́wọ́ kó wọn ó tó dé Ibn Abbas sì wà lọ́mọdé ńgbà náà ni na hastule àyàn lórí ẹ̀ àmọ́ ẹni tí wọn bá ti lórí bá ń kírun bí wọn bá ti pọ ọmọ ọdún méje ẹ máa fẹ́ràn kọ́ wọn gbogbo ọ̀run téèyàn bá ń kí kó tó bàlágà àfi ń kọ́ ni àmọ́ ọmọ tí ọba gbọ́ ẹ̀kọ́ ọ̀run ànẹ́bí ni wọ́n bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá fadribuhum alayha kọ́dà ẹ̀ bá wí ní bá wí ń wà bá ọmọ tó bá pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ọmọ ọ̀run lọ́rùn àyàn nípa báyìí Ibn o òun wá akbaltu rakiban ala himari atani kẹ́tẹ́kẹ́tẹ́ tí òun gbọ́njọ́ yìí ó jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ abo wa ana yawmaidhin qad nahastu lihtilam wa rasulullahi sallallahu alayhi wa sallam yusalli bin nasi biminan ila ghayri jidar ọlọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam wà ní Mínà njọ́ náà anabi wà níbo ní hàn pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà hajj torí bí ọba sepa anabi lọ ṣe hajj kò sí níta anabi ń wá mìíràn o ká sọ eléyìí nítorí pé oríṣiríṣi nǹkan anabi sọ̀rọ̀ sọ́lá ti ní fa innahu man ya'ish minkum ba'di fa sayara ikhtilafan kathira anabi lẹ́ni ọba pé láyé nù ẹ̀yìn sọ̀hábẹ́ oríṣiríṣi ní òòlì. àwọn míì nísìnyí bá lọ múra yọ wá olówó tóhùn ẹ̀ wá hajj ẹ̀dá kan gbogbo sí hajj sóhun lè ṣètò náà nísìnyí. ara wọn ti ń lọ mìíràn lọ́lẹ̀ láti inú àwẹ̀ pé òun ò lówó tó ń yẹ wájú kọ́dẹ̀ lómi ò ní wọn ó ju ọ̀nà àràfá fún un. nǹkan méjì ní islam tó pọ̀ mọ́ hajj alimakanu wa zaman alimakanu wa zaman ọgbọ́dọ̀ jẹ́ àyè ṣe hajj ń bò mí àfàwọn àyè ní àti ṣe hajj ẹni àyè wá hajj lásìkò àfàsìkò ní ká ṣe yẹn nípa anabi lọ hajj ni eléyìí fi yẹ wa pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ńgbà tá ànábì wà ní hajj wàkàn ìṣọ́lẹ̀ ibi náà sì bí mí náà ìlà gẹ́rì jìdá Ibn Abbas ní ìjọ yìí tá ànábì ń kírun sallallahu alayhi wa sallam kò sógiri wájú ànábì sallallahu alayhi wa sallam fíkìwù bẹ̀rù ni pé àṣẹ kì í ṣe dandan ni bá a bá fẹ́ wá sutura ká máa wó giri kí bàbá la fẹ́ wá gàgàgà àfikọ́ wó giri àbí gànà ànábì ti ní ṣẹ́yìn gbogbo ntọ́ bá lè jẹ́ ìgàgá fún ọ láàrin àwọn àtàwọn tí ó kọjá Ibn Abbas náà fi eléyìí rin rẹ̀ bẹ́ẹ̀ pé kọ́dà kò sógiri ńjọ́ náà níwájú anabuwa sallallahu alaihi wa sallam Ibn Abbas ní gẹ́gẹ́ bí ọmọdé ńgbà tóun dé òun bá wọn kírun lọ́wọ́ anabi ṣe ìmáàmù fáwọn èèyàn famarọ́tù ní àti tí mo gùn ibn abbas ni mo bá gbé wọ àárín apá kan nú àwọn sáfù tó tò lẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam fanazaltu ibn abbas lẹ́yìn eléyìí mo wá sọ kalẹ̀ bí ìgbà tí a má pèjú ìwálẹ̀ kan èèyàn fẹ́ kọjá láti bẹ̀rù sí rubí kọ́ wá la àárín sáfù kọjá báyìí sáfù mẹ́ta ń bẹ wájú sáfù mẹ́rin àbí mélòó ń bẹ ní ẹ̀yìn ọwọ́ àlà àárín méjèèjì kọjá bí ibn abbas ṣe rìn jọ náà nìyẹn ibn abbas nígbà mo wá jáde sí ojú kejì tán mo wá sọ̀kalẹ̀ farsaltul atala tarta mo ju nǹkan kẹ́tẹ́kẹ́tẹ́ tí mo gùn náà mo jù lẹ̀ òun náà lọ sinmi kọlọ wá nǹkan jẹ tarta kọlọ jẹun wa dakhaltu fi sọfi ibn abbas lèmi náà wá jọ ìrùn mo bọ́ sí inú sáfù nù sáfù tí ń bẹ lẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ibi tá a wá ń lọ ní falam yunkir dhalika alayya ahadun ibn abbas ní àtànẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hábé tí ń bẹ pẹ̀lú ànábì ń jọ́nà lam yunkir alayya ahadun ẹnìkan kan ò ní tí mo ṣe yí ọ̀dà. òun ni àwọn àfáàfi máa sọ pé sunna ànábùa muhammad sallallahu alayhi wa sallam inú kọ́ jẹ́ sunna kọ̀ọ̀líyà pa ànábì sọ báyìí àti hadithi hadithi alákọ̀ọ́kọ́ sunna kọ̀ọ̀líyà nìyẹn. àbí ó lè jẹ́ súnà fìrìlíyà pé a ah, mo rí tá nàbì ń kírun ọ̀pọ̀lọpọ̀ hadith ló ní bá nàbì bá fẹ́ kírun níbi tí èsì nù lé ànábì ó mú anaza ọ̀pá rẹ̀ tí máa mú lọ́wọ́ ànábì ó fi gún iwájú rẹ̀ báyìí súnà fìrìlíyà nù oríṣi ọ̀nà kẹta tá a fi ma súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam oníkíni takiriruhu sallallahu alayhi wa sallam gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ lójú ayé ànábì tí èsì pa ànábì ọmọ ànábì ò ní mantí ọ̀dà kọ́dákẹ́ nípa báyìí torí ìtumọ̀ tí Ibn Abbas falam yunkir alayya dhalika alayya ahadun ìnfìrìn lè pàṣẹ lẹ́yìn náà ń jẹ́ kí ni sunnatun takririyatun ani nabiyyi sallallahu alaihi wasallam ní kúkúrú fíkì wà hadith yìí ni pé a ti sọ ń pa tẹni tí ń kírun fúnra rẹ̀ bí dájọ́ ṣẹ̀rí àti rí àmọ́ bẹ́yẹn bá ń kí jàmáà ọ̀pọ̀lọpọ̀ ní òye lónìí náà tó ṣe pé ẹni ọba tún fẹ́ kọjá ńwájú rẹ̀ náà yóò tún máa taari ẹ̀ àà bẹ́ẹ̀yàn bá ń kí jàmá ntí ọ̀lẹ́tọ̀ ní kẹ́ ẹ lọ́ọ́ gbáwájú ìmáàmù kọjá bóyá wọ́n ń kírun nu pápá àbí nkankan nísìnyí ọ̀lẹ́tọ̀ kéèyàn lọ́ọ́ gbáwájú ìmáàmù kọjá àmọ́ láàrin sáfù méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá ló tó bẹ́ẹ̀yàn bá ní sábàbí tó yẹ pọ́ fẹ́ẹ́ fi gbàrin sáfù yìí kò sí ní tó burú mẹ́ o ọ̀làrí nù hadith ibn abbas ló fi yàtọ̀ ọ̀rọ̀ kíkọjá ń ta níwájú sáfù ó yàtọ̀ béèyàn bá ń dárun kí ó sì yàtọ̀ béèyàn bá ń kírun lẹ́yìn ìmáàmù. tá a bá ń wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfáà nígbà tí wọ́n ń ṣe ṣáàrù tí wọ́n ń sọ̀túnmọ́ àwọn àhàdíìfì almururu bayna yadayi musalli ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ wọn máa sọ pé ní eléyìí o في غير الم في غير الحرم الشريف في غير الحرم الشريف اللي يو àyàfi bẹ́yàn bá wà ní masalasi kaaba ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ yé lónìí débi pé kọ́dọ̀ ẹlòmíì tí e ṣe pé sábàbí kan ń bẹ pé kọ́ gba wájú ẹni tí ń kírun sóhun ti wà ń kaaba náà yóò máa gba wájú àtẹni tí ń yẹn náfìlà àtẹni tí ń kírun eléyìí ò túmọ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ tí wọ́n wí ni pé fi hálà ti dọ̀rùrà fi hálà ti dọ̀rùrà àgbọ̀rù níbi tí làlúrí bá wà torí bẹ́ẹ̀yàn bá wà ní kaaba especially ńgbà hajj àdúgbò àwọn múra táwọn èèyàn bá pọ̀ alikaaba musharrafa lára ń tọ́lọ̀ fi pọ́n kaaba lé ni pé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin lèèyàn máa kọjú sí kaaba kíbla kaaba kíbla mélòó kaaba ní mẹ́rin ni torí pé ní ti gbogbo ayé ń dájú kọ náà ló wà wa yìí lọ́fà tó yẹ pé yẹn lè dúró níbi tá a fà yí wa kaaba ló kọjú sí. Si àwọn tó jòkó lẹ́yìn bẹ́ẹ̀ ni kàábà làwọn náà kọjú sí ẹni ó wà ń bì ẹni ó wà ń bì náà kàábà ni gbogbo wọn kọjú sí kàábà wà wà láàrin wọn làfi lọ́nà mẹ́rin lèèyàn máa fi ẹ ń wọnú lórí sátẹ́láìtì àbí nǹkan eléyìí la yajuzu fi bayril kàábà torí kọ́ máa dijọ́ kankan àwọn kan tó ní ntaari tí wọ́n ń ṣe mọ́kànú káwa dé masalasi kí gbogbo ọkọ̀ọ́n kálukọ́ máa wá kọjú bẹ́ẹ̀ bá ti wá wà nítòsí kàábà náà ẹgbẹ́ ọ̀tún kàábà lọ kọjú sí ó ti kọjú sí kàábà ẹgbẹ́ àlàáfíà kàábà ni wọ́n kọjú sí ó ti má ṣe ọlọ́run ṣe ti kọjú sí kàábà lọ́fà òun lé pé bẹ́ẹ̀ bá ti jáde kúrò ní mọ́ṣáláṣí maka kọ́ra bẹ́ẹ̀ bá maka gbogbo mọ́ṣáláṣí yòókù ti ń maka ọ̀nà mélòó kọjú sí ọ̀nà kan péré ni o ó wá gbo direction wà kò lè wà ní west wà ní east kọ́ wà south ibìkan ni ọ wá ọ̀kankan ibìkan ni ní ká bọ́ ọ bọ̀ sí bẹ́yẹn bá ti kú nínú masalasi haram òun náà ló dé ọ̀dọ̀ tiwa ń bì iná báwa náà bá béèrè nísìnyí kọ́dọ̀ náà bo saudi wà làwọ́ béèrè tọ́ra ti mọ̀ pé ibi tí saudi wà ọ̀nà ibẹ̀ náà mọ́kọ̀ wà ọ̀nà ibi tí mọ́kà bá sì wà ibẹ̀ náà ni kàábọ̀ wà ní kúkúrú bí kàábà ṣe wá rí yìí ìmọ̀ múnira wá ń gbà míì irú àwọn tí ń ṣe tọ̀wáfù lọ́wọ́ ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ṣe tọ̀wáfù tiẹ̀ tán tó fẹ́ yan náà fìlà lẹ́yìn tọ̀wáfù súnà tọ̀wáfù raka méjì bàbá wa ní kí wọn má kọjá kí wọn má ṣe tọ̀wáfù kọjá níwájú wọn ó fi hàn pé ìlà yaumil qiyama ìmọ̀ káníkì tọ̀wáfù ọmọ ṣeéṣe àbí káwọn jẹ́ ọ̀yàn náà fìlà ọmọ yàn òun lọ́fà tí wọ́n fi mọ ṣe ìsìnà wúrú yìí hàn àmọ́ bí ọba sì di kan kọ́dà ń ká abẹ́yàn gbọ́dọ̀ kàn máa wá kọjá níwájú akẹ́hùn tó rà nẹ́bí àmùlà nẹ́bí ṣe anabi ni law ya'lamu al-maru ma bayna yadayi al-musalli bẹ́ẹ̀ni tí ń bá ń gba wájú òun bá kọjá bá mọ ewu tí ń bẹ́ẹ̀ bọ́ba ikú nídìí àlàyé ká nàbí òpẹ́ ni tí ń bá ń kọjá wájú òun ní nàìjíríà ọ̀yàtọ̀ fẹ́ ti ń kọjá maka ànábì ó ṣàlàyé rẹ̀ ńgbà tí ò ti wí bẹ́ẹ̀ kọ́ ìdá shar'iyya ni pé al-aslu baqa'ul 'ami 'ala 'umumihi al-aslu baqa'ul 'ami 'ala 'umumihi nípa báyìí eléyìí ni àlàyé ń pa bàbá fẹ́ kọjá níwájú òun ẹni tí ń dàrún kí kí ni ìdájọ́ sẹ̀ríà ń pa rẹ̀ ẹni tí ń dàrún kí tí ò fi nǹkan síwájú kí ni sẹ̀ríà ìsìláàmù wí ń pa tiẹ̀ ẹni tí ń dàrún kí tó fi nǹkan dáwájú kí ni sẹ̀ríà ìsìláàmù wí ń pa tiẹ̀ gbogbo ẹ̀ la ṣàlàyé lẹni tí ń kírun lẹ́yìn jàmọ́ igbó la àti kọjá ní àárín ẹni tí ń kírun èèyàn nígbà tí a bá tó sáfù lẹ́yìn ìmáàmù. حديث لكني حديث عائشة رضي الله عنها قالت كنت أنا كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبلته فإذا, فإذا سجد غمزني فقبضت رجلي وإذا قام بسطتهما قالت والبيوت يومئذ ليس فيها مصابيح عائشة تنفق أبو أبو يمكن سي نقبع ìmọ̀ kọjá wájú akínrun ọjọ́ ń ta ní ibùnà ọmọrù máa ṣe pẹ̀lú Nafi' na an ibùnà ọmọrù rahima Nafi' nípa pé kò sínú tíra kankan pé mọ́kírun sí ńlá pé àìkírun sí yàrá kó wájú rẹ̀ Aisha ni kódò wọn a máa sùn nínú yàrá àwọn mélòó Aisha yàrá kékeré Aisha ní kò sì sátúpa nù lé báwọn bá ti sùn gbà náà ànábì ìtàn náà sùn sallallahu alayhi wa sallam bí wọn bá ti fẹ́ sùn ipa náà ni Aisha ní kò sí àtùpà nù lé yàrá náà ni ò sì ju bó ṣe mọ yìí lọ ànábì ó sì dìde kírun lóru Aisha ni a máa wá wáyé pé ọ̀nà bí kíbla lòun ó sùn sí ngbà míì tá ànábì ó sì máa kírun òun ó sì wà lọ́kànkàn kíbla èyí ń túmọ̀ pé má kọjá ńwájú òrun ni sẹ̀rí àwí má dùn ńwájú òrun sẹ̀rí òwí bẹ́ẹ̀. àwọn láìsà wuyì radiyallahu anha àwọn la mú àpèjúwe ibn umar bí ṣe wí fún Nafi' tí ọba rí nǹkan míì tí ì dáwájú àníyà Nafi' ijlis wa yusalli ilayya. nípa báyìí Aisha radiyallahu anha ní kọ́dà kan láìfì òun a máa sùn wájú kọ́dà bóun bá ń kírun lọ́wọ́ ara ọwọ́ ànábì àbí kankan nu ara ànábì a kan ẹsẹ̀ ń tó wọn fi mọ̀ pé ànábì fẹ́ forí kan lè wọn ó sì kásẹ̀ ń eléyìí ọba àwọn jẹ́ òun ni Aisha radiyallahu anha ni ó ṣe lálàyé fún wa nípa báyìí eléyìí ní kúkúrú òun ni àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ nípa nípa tá a bá fẹ́ kírun àti ìgbà wo ọ̀nà wo ni àá ṣe é ṣe tá a fi ní jáwọn èèyàn máa ṣẹlọ́hún nípa kíkọjá wájú wọn ìgbà wo sì ni ò burú kéèyàn kọjá níwájú ẹni tí ń kírun insha allah ní ọjọ́ mẹ́jọ ọlọ́run ọjà àdúgbò àná lọ kí a bọ̀ sí báàbù mi but ká tó bọ́ síbi ìbéèrè afa abdulwahid jazakallahu khairan mo ní wọ́n rán mi létí wọ́n sì rán mi létí aṣàdéhùn níjẹ̀jọ pé nípa sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam kí tiẹ̀ ní jẹ́ sunna torí wọ́n ní àwọn èèyàn ń sì gbọ́ ẹlòmíì àsìgbọ́n náà débi pé bẹ́ẹ̀ bá ní ṣe nǹkan báyìí ní ah, ibi súnà ni bí ah, ẹgbà wẹ́njọ́ mẹ́ndé ah, ibi súnà ni tí ó máa túmọ̀ ìfojú súnà àkọ́kọ́ ni ká mọ̀ pé láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sí sàhábì kan tá ànábì ó pé ẹsẹ̀ nǹkan báyìí tí ó wà láànábì mo ní béèrè. wájibù ni àbí suna kò sí sàábé tí ma wí bẹ́ẹ̀ radiyallahu anhu kò sí sàábé náà tá ànábì ó ní ọlọ́ọ̀ni ẹ ṣe báyìí tí máa pé ṣé dandan ni àbí الإمام مالكي الإمام أبو حنيفة والإمام أحمد في قول أو متى تاني أه àdéhìí tó ní béèyàn bá wà ní béèyàn bá wà lásìkò báyìí ẹ gbọ́dọ̀ kẹrùn mọkàndámún àlá àdéhìí tàṣíyà béèyàn bá wọlé lásìkò gbogbo àsìkò lèyàn lè kẹrùn tó máa àdéhìí ni pé bọ́ bá wọlé mọ́sálásí tí ì bá ṣe é àwọn àsìkò tá yìí kéyìn o yànnà fìlà. وقال الإمام الشافعي الإمام الشافعي ورواية عن الإمام أحمد أتي إمام أحمد أنه رواية لكجي أمي جناء قريبة يستثنى أو تستثنى الصلوات ذوات الأسباب وهذا هو الصحيح أنا طبعا مجلات تو حديث مجي جمو فيني تقرأ òun ni pé oríṣi méjì ni náfìlà pín sí ònàlíkà nàwáfílù mọ́tòlákọ̀ àwọn náfìlà kan bẹ tí ò ní sábàbí kan àwọn náfìlà ń bẹ tí ò ní kíni tí ò ní sábàbí gbogbo ìgbà ni mùmíní lè yan náfìlà ọ̀sẹ̀sẹ̀ díbẹ̀ nìkan bá ń dán náfìlà pé rákà mẹ́jọ sálámà mẹ́rin ọ̀kẹ́kúlú aláwọ̀ bí ọ̀kan gbogbo ọ̀nà ni mùsùlùmí lè fi yan náfìlà bọ́ bá wù nàwáfílù kí nìyẹn mọ́tòlákọ̀ nìyẹn àwọn nàwáfíìlù kan wá ń bẹ tó pé zawatu al-asbab tí wọ́n ní kíni tí wọ́n ní sábàbí lára àwọn tó ní sábàbí ni pé dukhulul masjidi bẹ́ẹ̀ bá wọ mọ́sálásí kí ló fa sábàbí ká kírun torí afẹ́ ṣe kíni afẹ́ jókòó nu mọ́sálásí eléyìí ó jẹ́ kíni min zawati al-asbab àwọn àrùn tó ní sábàbí nìyẹn nípa báyìí ni mọ́mù ṣáfì fi ní àwọn àrùn tó ní sábàbí a máa kí wọn kọ́dà bọ́jẹ́ kan ná àwọn àsìkò tí hadithi láàgbọ́dọ̀ kì í torí pé ń jẹ́ kí ni ń jẹ́ takhsisu fún wọn nìyẹn pé ẹ má kírun yàtọ̀ fún irun tó bá jẹ́ kí ni tó bá ní sábàbí nípa báyìí ni pé gẹ́gẹ́ ṣe rí bá a ṣe máa ṣe nínú mọ́ṣáláṣí wa yìí òun ló fi fàá tó kébìyàn bá wọlé lẹ́yìn àlàásárì kò yẹ kó kírun àmọ́ nítorí kó ní sábàbí tó mú un fẹ́ kírun kí ni sábàbí náà a ní ìdè àti jókòó nu mọ́sálásí fàhádà yajuz eléyìí ọ̀bùrú ọba àmúká kí tahiyatul masjid wàhádà máa qala al-imam shafi'i وهو رواية عن الإمام أحمد ورجحه شيخ الإسلام أحمد بن تيمية رحمه الله تعالى قال الإمام ابن تيمية انتونا في تو حديث يعني nípa báyìí ká gbọ́ yé tí ìbá àsìkò bá ní sábàbí èèyàn gbọ́dọ̀ kírun láwọn àsìkò náàyò àsìkò téèyàn gbọ́dọ̀ kírun àmọ́ àwọn tó bá ní sábàbí ọlẹ́tọ̀ ká ṣe kíni káàkì. ìmáàmù ṣáfì yìí ti wá mọ etí wọ̀rọ̀ yìí lè fà ọ́ wá sọ àwọn àsọ́lẹ̀ lára àsọ́lẹ̀ ìmáàmù ṣáfì yìí ni pé bẹ́yẹn bá ta amẹ́dà tó wá mọ́sálásí nítorí pé kóun bá kí tahiyatul masjidi fa àtìmọ̀ ẹni ọba wa ní nítorí kí n bá a lè kí tahiyatul masjidi ní fi ń lọ mọ́sálásí lẹ́yìn àlàásárì ìmáàmù Ṣáfi lẹ́sẹ̀ ní ọgbà kò ní gbalada torí bí ìgbà téèyàn máa ń fẹ́ fàdífì gbára wọn nìyẹn àmọ́ bí yẹn bá ní sábàbí irú sábàbí ipa ní dárúsù mọ́sálásí àfẹ́ ṣàtúnṣe ìkànnú mọ́sálásí ẹ̀yìn àlàásárì ló ń kálukú ó sì ráyè ẹ̀yìn àṣùbà ló ń kálukú ó ráyè eléyìí ó ní sábàbí mi nìyẹn kì í ṣe pé nítorí kábàá wá kí tahiyatul masjidi lèyàn fi lọ lára àwọn almasailu mu'asira àwọn ntí ń ṣẹlẹ̀ láyé lónìí tó bá ntá ń sọ yìí mu kápẹ́ àkíyèsí àwọn ọmọ ìyá wa tí wọ́n máa ń lọ maka fún hajj ní àbí ọmọra pàtàkì jùlọ ní ìlú madina gbogbo alálàájì tó bá dé ní sọ́ọ̀sì ziyara gbogbo madina arabi tó mú wọn ṣe ziyara kì í yọ lọ mọ́sálásí kùbá yọ lọ mọ́sálásí kẹbìlátẹ́yìn èèyàn gbọ́dọ̀ màmá lọ mọ́sálásí kuba lásìkò náhì kọ́ wá lóhùn lọ kẹ́hùn mẹ́ àbí kéèyàn máa má dìde pé à ń lọ ṣe ziyara mọ́sálásí kẹbìlátẹ́yìn ni kọ́ wá jẹ́ pásìkò náhì tànàbí ni a máa kírun àsìkò nílẹ̀ yẹn wà á dìde ní olóhùn lọ torí pé kíni kò sí sábà bí míì tó ń torí ẹ lọ dùpọ̀ ń lọ mọ́sálásí lọ lọ kírun àmọ́tọ́ báyìí pé wọ́n ní wọ́n fi lẹ́kítọ̀ kan síbẹ̀ ẹ̀yà lásàrì wọ́n fi sí. Si àwọn ṣàtúnṣe kan bẹ ẹ̀yìn àṣùbà àwọn fi sí èyí ò ní kíni ó ní sábàbí nìyẹn kò burú bẹ́ẹ̀ bá wá débẹ̀ láti lè lo sábàbí yẹn kéèyàn wá kọ́kọ́ kírun ká má sí ọ̀rọ̀ ìmáàmù ṣáfì gbọ́ kọ́dà ìmáàmù ṣáfì ní bí yẹn bá máa mà nítorí pé kóun bá lọ òun fẹ́ lọ yan fìlà ni lótorí ẹ̀ kó lé lẹ́yìn àlàásàrè àbí àṣùbà àbí lọ́kànkán ìgbà tó ń kàtàrí káyìí tó tó ẹ̀sẹ̀ ní irú ẹni bí ọgbà kò ní gbalada o lára masailu fìkìyà tọrọ má hadith yìí àwọn onímọ̀ wòye sí kí ọ̀dà béèyàn bá wọ mọ́sálásí lápèjúwe nísìnyí a pè èèyàn pé ẹ̀dàkùn gílóòbù àyè ń ṣe bálùbálù ẹ̀rọ bá wa wò ó sì dé ó sì tú kinní di rẹ̀ ó sì dé kinní rẹ̀ padà tó jáde ǹjọ́ jẹ́ dandan kọ́ yẹn tahiyatul masjidi bi ẹ́ ìdáhùn sí ń bẹ́ẹ̀ nù hadithi anabi fàlà fàlà fàlà yajlis kò gbọ́dọ̀ jókòó hàtà yusalli rak'atayn títí tí ó fi kí raka méjì èyí ò ní pẹ́ ni ọ bá kàn rí kọjá mọ́sálásí kì í ṣe dandan kó kí tahiyatul masjid ẹni ọba ní ìdí àti jókòó mọ́sálásí kọ́nà bó dúkan lé jókòó kó tó jókòó ní kí tahiyatul masjid ní sunna nabu muhammad sallallahu alaihi wasallam àmẹyàn ń kọjá lọ àbẹyàn fẹ́ gba bíi jáde sí bíi fún dika àbí mi àbẹrẹ example tá a mú wa ẹ bá wa mú wa génu mọ́sálásí àbí ẹ bá wa wú fáànù yìí gbogbo eléyìí tí ọba di pé yóò jókòó hadithi yóò pé kéèyàn ó kírun dáadáa o ká gbọ́ eléyìí náà yìí lára àwọn masáìlú fìkìyà tọrọ mọ́ hadithi yìí anabi ni idha ahadukumul masjid bẹ́ẹ̀ yẹn bá wọ́ bó. dandan kí gbogbo ẹni ọba dá sẹ́ńbìlì yìí fàlà yajlis hatta yusalli rakaba ànkírun yàn yín torí náà ń gbòó ti dé àyín o kí tahiyatul masjidi o tó jòkó àkórí bẹ́ẹ̀ musalla ni wọ́n ń pè yẹn laysa lahu hukmul masjid alimusalla nínú sẹ̀ríà ó yàtọ̀ fún kíni ó fún masjidu kọ́dọ̀ òfin mẹ́bi tá a ti ń kí dì musalla ni sẹ̀ríà pè pápátá máa jáde lọ tí lọ kí dì àbórí síìdì ibìkan láti ń lọ kíìdì òun lẹ́ẹ̀fi rí i pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú sunna anabi ni pé bá anabi bá dé musọ́lá anabi èèyàn náà fìlà mí kó tó kírun ìdí bá anabi bá ti ń dé ìdí allahu akbar ìdí náà ní fi bẹ̀rẹ̀ ìrun nípa báyìí ká yàtọ̀ láàrin tá a pè ní masjidu nù sẹ̀ríà àti tá a pè ní kíni alimusọ́lá ara àyàtọ̀ mọ́sálásí àti musọ́lá ni pé almar'atu alhaid obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ mọ́sálásí ni ò gbọ́dọ̀ wá jókòó bọ́ba yìí pé mùsọ́lá ni tí èsè mọ́sálásí kò sí ní tó burú níbi kóbìnrin ó jókòó ń bẹ̀ ara àwọn ìdájọ́ tí ń bẹ tó yàtọ̀ láàrin kíni almasjidu walmusọ́lá nípa báyìí ibi tá a bá yàn láàyè tá a ti ń kírun assembly ni àbágbàlá wa ni tí èsè pa àti sọ́ di mọ́sálásí ẹlòmíì lè béèrè pé kíni yàtọ̀ ọbẹ̀ ebi ẹ ti ń kírun bí ó ti di mọ́sálásí náà nu. No ìyàtọ̀ ńláńlá ti ń bẹ̀ǹbẹ̀ ni pé wa anna al-masajida lillah ẹni ọba ní ibi mọ́sálásí níyà yín kò gbọ́dọ̀ dọ̀la kó kóun fẹ́ extend yàrá òun kó tún wá extend yàrá rẹ̀ sórí ilẹ̀ mọ́sálásí ilẹ̀ ọlọ́run ni wa anna al-masajida lillah gbogbo ẹni ọba lóun fi lẹ̀ ń lẹ̀ ó di mọ́sálásí nuzi'a mulkuhu an hadhihi al-ard òun ò ní àṣẹ kan lórí ilẹ̀ nìmọ́ ó ti di ti mùsùlùmí torí tá a bá ń pé ìyàwó hukumu masalasi ọ̀tọ̀ fún mọ̀sọ́lá ẹlòmíì lè pé bí ń kí wọn bẹ̀ náà à àwọn nǹkan kan bẹ tó rọpò mọ́ masalasi tó pọ̀ tó pé bí tá a bá sì ní mọ̀sọ́lá ni kò sírù dájọ́ báyìí fún un ara ẹni pé bẹ́ẹ̀ bá ní ẹ máa kírun yà yín ná ẹ máa ṣe kí ni ẹ máa kírun ní ìyà yín ná kò pé ẹ̀kọ́ masalasi sí i bọ́lọ̀ ń bá gbà sí rẹ̀ tó níbẹ̀ lòun fẹ́ fi kọ́lé tó wọn máa gbé láàmánì àṣàrà ni kò sí ntọ́kọ̀ fún nù sẹ̀ríà yóò bá lágbára àti bọ̀yìn àmọ́ bí yẹn bá ti ní ẹ̀rí lẹ̀ yìí ilẹ̀ mọ́sálásí ni wa anna al-masajida lillah ó kú ohun tí ẹ ọ̀dìtọ̀ lọ́hùn èèyàn gbọ́dọ̀ tún wá pé ah, ẹ̀gbọ́ ilẹ̀ mọ́sálásí wọn bá wọn yàrá mélòó ń bẹ àà ah, kò rárá bíi ti wọ̀ mọ́ so nípa báyìí nínú fíkì hadith yìí ni pé bẹ́yàn bá wọ mùsọ́lá kì í ṣe dandan kó ṣe kíni kó kíraka méjì tahiyatul masjid nínú fíkì hadith yìí ni pé gbogbo mọ́sálásí ayé lànàbí wí torí pé alimasidu huna lafzun am gbogbo mọ́sálásí àti mọ́sálásí kékeré àti mọ́sálásí ńlá àti mọ́sálásí nàìjíríà àti mọ́sálásí ìlú mi illa masjidan wahida àfi mọ́sálásí kan péré lànàbí ló yàtọ̀ wàhúwa alimasidu haram wàhúwa alimasidu haram oní mọ́sálásí kaaba gbogbo ìgbà tá nẹ́bù wa muhammad sallallahu alayhi wa sallam bá wọ kàába kí là nẹ́bì máa fi kí mọ́sálásí ti kàába at-tawafu bil bayt àkọ́kọ́ tá nẹ́bì máa ṣe nù gbogbo mọ́sálásí tá nẹ́bì bá wọ bẹ̀ rákà àtẹ́yìn ní kọ́ máa fi kí mọ́sálásí kọ́dà mọ́sálásí tiẹ̀ náà ní madina àmọ́ bá nẹ́bì bá dé maka mọ́sálásí kàába fa awwalu ma yabda'u bihi at-tawafu tawafu làá fi ti kàába òun yàtọ̀ gbogbo masalasi ayé yòókù bákan náà ni illa almasjid alḥaram man dakhala almasjid alḥaram bada abi tawaf sunna nabi ni pé bọ́ọ̀ bá wọ masalasi kaaba lónìí mọ wá sẹsẹ pé ń kí tahiyatu ń mm, tawaafu náà ni tahiyatu masjid ti kaaba gẹ́gẹ́ bá nabi ti ṣe àlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam. wa min fiqhi alhadith nínú fiqhi hadith yìí ni pé man yataraddadu kathiran ala almasjid. ẹni ọba ṣe pé kílẹ̀ ẹjọ́ kan tó sú bóyá tọ̀bí hàn nature ọ̀sẹ̀ rẹ̀ ni àbí responsibility kan tó ní mọ́sálásí ni ọ̀fẹ́ ẹ̀ lè wọ mọ́sálásí kọjáde ńbẹ̀ lógún gbà kílẹ̀ ó tó sú àwọn afáàbà hàtà rẹ̀ wọ́n sì wádìí ń pẹ́ kí ló jẹ́ wọ́n sọ̀rọ̀ ile eléyìí ni pé torí pé mọ́sálà kan bẹ tọ́jọ́ nínú mọ́sáìlù ṣẹ̀ríà kí ni mọ́sálà Muhammad sallallahu alayhi wa sallam bá anabi bá fẹ́ wọ maka láti madina anabi ò wọ maka rí láì gbé gbogbo gbàtà anabi bá ń lọ maka anabi máa ṣe kíni anabi máa gbé ihram ni ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà ní kò lẹ́tọ̀ọ́ gbogbo ń tó lè pọ̀ ń bá lọ maka ńlọ ṣe bísínẹ́sì ni ńlọ owó yẹn ń bẹ̀ ni gbé ihram tó wọ maka ọ̀sẹ̀ umra ọba ṣe umra tán ọmọ ṣe ń ọba fẹ́ ṣe wọ́n á láwọn tó ṣe pé ní bóyá taxi driver ni. bóyá òun ní kó ń jẹ wọ maka bóyá nǹkan kan ní í ṣe tó ṣe pé yàtàrọ̀ dàdùdù hóòlùhó makata ó lè fẹ́ wọ maka lẹ́ẹ̀mẹrin ẹ̀ máa ń kílò tó sún gbé owó maka bóyá bẹ́ẹ̀ ni ọba ma maka sí jẹ́dà ní ọjà jẹ́dà lọ́wà ńlọ kú nǹkan wá láti jẹ́dà yóò nídìí àti wọ maka ọ̀tà tuntun lọ àbí òun ní gbomi wá ń tí ò gbogbo ọba ti ń jáde tó ọba ń wọlé yìí náà kọ́dà bọ́sẹ̀ máa gbé ẹ̀hẹ́rọ́mù ni làwọn afáàfin ní àà ah, irú eléyìí la yajibu alẹ́ kò jẹ́ dandan fún un ti pé yatakarraru dukhuluhu àmàkàtà bí yẹn bá níjà tí máa wọ mẹ́kà several times lójúmọ́ àwọn afáà gbà pé òun yọ kó nu ẹni tó pé ní yustahabu lahu pé bàbá fẹ́ wọ mẹ́kà o àfikọ́ gbé kò gbé ẹ̀rọ lójú wọn sọ irú eléyìí náà pé ẹni tó bá yẹ kó níjà tí máa wọ mọ́sálásí gbogbo gbà hali yóò kọ́ sùn àlẹ́ yìí sáàsì kìyàsù tiẹ̀ náà lórí irú ẹni tí ń wọ mọ́kà gbogbo gbà ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ ń bẹ àwọn tí ó sọ pé ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ẹni tí ń wọ mọ́kà láì mọ́yé ìgbà nínú àwọn onímọ̀ tó gbin bẹ́ẹ̀ gbogbo ẹni báyìí bá wọ mọ́sálásí ẹ̀ẹ̀kan náà ni kó kí tahiyatul masjid bí n bá nídìí àti máa wọ bẹ́ẹ̀ ń gbà mí tilẹ̀ ẹjọ́ ní èṣù kò sí dandan fún kó kí tahiyatul masjid mi àmọ́ púpọ̀ nínú àwọn àfa àwọn wo lọ́nà àbòmí nítorí pé nínú qawaidu usul al-fiqh òun ni pé hal al-amru yaqtadi takrar hal al-amru yaqtadi at-takrar bọ́lá ń bá pa wá láṣẹ pé ẹ̀sìn kankan ǹjẹ́ tó ẹ̀sìn kankan yìí ni pé bọ́ọ̀ bá ti ṣe é lẹ́ẹ̀kan péré o ti mú àṣẹṣe àbí gbogbo ògbà tí n tó ní kẹsì nǹkan òun bá ń wọlé òun náà lọ́ọ́ máa ṣe kíni òun náà lọ́ọ́ máa ṣe lápèjúwe nísìnyí. ìrun pípé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ bá gbọ́ idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqulu bẹ́ẹ̀ bá gbọ́ tí làdá ni bá ń pè wọn ẹ̀yin náà máa wírun tí ń wí ẹ wá wo example ti ẹ̀ wúlò púpọ̀ ọ̀rùn ìlú wáyà yìí bí yẹn bá dádúgbò mi aago kan wọn ó pè wọn fàkọ́ọ̀là mẹ́fìlà máa yà kúlú àlùmọ́àgbẹ̀ ogun tí mọ́àgbẹ̀ nù wí nígbà tí ó tún débì kan aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn náà bá tún pe àyílà kan náà fàkọ́ọ̀là mẹ́fìlà máa yà kúlú àlùmọ́àgbẹ̀ ó tún débì kan láago kan àbọ̀ àwọn náà tó pè wọn àwọn àfáà ni halil amúrú bọ́lọ̀ ń bá pa wá láṣẹ pé ṣe nǹkan báyìí ẹ̀ẹ̀kan náà láṣẹ àbí gbogbo ìgbà tí sábàbí ti ń fa nǹkan ni tí ń bá ti ń wá ìgbà òun náà láàmú tún ṣe èyí tí ọ dára jù kọ́dà bí ọ̀jẹ́ dandan òun ni pé gbogbo ìgbà tá a bá ti ń rí sábàbù amúrù yajibu alayna al-inqiyad gbogbo ìgbà náà ni ká máa dọ́lọ̀ lóhùn illa li'udhrin àfi tá a bá ní udhuru kan excuse kan tí ò ní jẹ́ ká ṣe kí ni tí ò ní jẹ́ kí aṣerú nǹkan bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo àtà bá ń gbọ́ àṣẹ ọlọ́run túláàsì ní ká máa mú ṣẹ nípa báyìí bẹ́yàn bá ń wọ mọ́sálásí láì mọ iye ìgbà tí ìbá ṣe kókó nira bá a pé gbogbo àti ń bá wa wọlé náà ní mọ̀ kírun àlùwájibà lẹ́yìn ni pé àkọ́kọ́ tó bá kọ́ wọlé ọ̀yàn náà fi la bọ́ bá lè yàn án ní gbogbo ògbà míì tí ń bá ń wọ̀ ọ̀pọ̀ àwọ̀ àbùdọ̀ òun fún jù bí ọ̀bá sì yàn insha Allahu la shay'a alayhi بناء على ان تاوا فاسون با من يتردد دخوله مكه المكرمه والله تعالى اعلم سو اليني اورو حديث اذا دخل احدكم المسجد بين با ومسلاسي فلا يجلس حتى يصلي ركعتين كما جوكو تيتي في كي ركع ميجي حديث لكجي عن زيد بن ارقم قال كنا نتكلم في الصلاه يكلم الرجل منا صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام ní ìbẹ̀rẹ̀ islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọlọ́run ọba ó ṣe islam rọrùn ń jẹ́ kí islam ọkọ̀ islam ò délé kan náà dépò tí ó kà wọn sàábé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni òfin islam ń bá àwọn sọ̀hábé lára òfin islam ti ń dé díẹ̀ díẹ̀ ni zayd ibn arqam ń sọ fún wa yìí zayd ibn arqam já mọ̀ pé kọ́dà nípìnlẹ̀ bẹ́yàn bá ń kírun lọ́wọ́ bó bá ní èdè àti sọ̀rọ̀ kò burú nípìnlẹ̀ islam ọlọ́run yọ̀ǹda fún wọn lásìkò kan nípìnlẹ̀ islam là ń wí o káàsì ó tó débi zayd ṣe wí òní fi sọ̀láàtì a máa sọ̀rọ̀ lórí ìrun tẹ́lẹ̀ yukallimu ar-rajulu minna sahibahu ẹni ká máa sọ̀rọ̀ sẹ́ńtì ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ bóyá dó dáadáa àbí ẹ̀sùn wájú um, a máa ṣe kínni a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń pilẹ̀ lórí ìrun hatta nazalat títí tí ọ̀rọ̀ ọlọ́run ti ń bẹ̀ẹ́ náà al-Qur'an al-Karim tọ́lọ̀ ní hafizu ala salawati wa salati al wa qumu lillahi qanitin níjọ́ táyà yìí sọ̀kalẹ̀ pé ẹ mójútó àwọn àrùn pàtàkì jùlọ àsọláàtì wòsàn ìrún àárín wàkúmù lillahi qanitin ẹ sì dúró lẹ́ni tí ó rẹra rẹ̀ lẹ̀ ní dídákẹ́jẹ́ fún ọlọ́run ọba zaidu ní jọ táyà yìí sọ̀kalẹ̀ fa umirna bisukut anabiwa fa umirna tá a bá gbọ́ láfùdù umirna tí sàhábẹ́ bá wí ìtumọ̀ rẹ̀ ni pé amara rasulu sallallahu alayhi wa sallam anabi lọ pa wọn láṣẹ wọn pa wọn láṣẹ kò sẹ́lòmíì tí ń pàṣẹ láyé anabi sallallahu alayhi wa sallam anabi bá pa wọn láṣẹ bí sukú ti pé a gbọdọ̀ rojọ́ mọ́ lórí wọn o wa nuhina anil kalam olódéwọ̀ náàyò a gbọdọ̀ ṣe kíni a gbọdọ̀ sọ̀rọ̀ mọ́ nínú hadith mi tó bá hadith wọ́n là nẹ́bí ń kírun lọ́wọ́ nínú tí àwọn ti bá sábà tẹ́lẹ̀ pé bí wọn bá ń bẹ lórí ọ̀run bọ́ bá nídìí àti sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò burú ẹnìkan wá ń sọ̀rọ̀ sí anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ọ̀wá dá lóhùn ọwọ́ afẹ́ kàláyà ńgbà anabi wa sálámà anabi wa sọ fún pé inna fi salati la shuglan inna fi salati la shuglan etí kọ́ àìrójú bá ní téèyàn òfin ní rí bí ọ̀rọ̀ tí ò ní ráyé ọ̀rọ̀ sọ ń bẹ́ẹ̀ nù ọlọ́run lèèyàn bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa báyìí ó ti dèèwọ̀ kẹ máa sọ̀rọ̀ sẹ́ni tí ń bẹ lórí ìran àbí kóun náà máa sọ̀rọ̀ sí ẹlòmíì lára fíkì hadithi yìí ni pé nínú àwọn mistakes tó common táwọn èèyàn ọ̀mọ́ láìda ẹnìkan ń kírun lọ́wọ́ nísìnyí ọlọ́wọ́ gbá o ẹ̀sìn rí pé ń kírun lọ́wọ́ èèyàn ń kírun lọ́wọ́ ẹ̀ wá ń ṣe kí ni ẹ̀ ń sọ kọ́ dá yín lóhùn ni àbí kọ́ má dáhùn nínú àwọn mistakes tó common nìyẹn débi tí ó fi wá di pé òun náà máa wá àbí máa fọwọ́ gbálẹ̀ àbí máa ṣe nǹkan kan eléyìí ọba amúnú hínà anil kalam gbogbo ní tí ọba lead sí ká máa sọ̀rọ̀ lórí ìran anábìlẹ̀ wọ̀ ni sallallahu alayhi sallam lára fíkì hadithi yìí ni pé gbogbo ntí bá jẹ́ ọ̀rọ̀ tá a mọ̀ pé ọ̀rọ̀ ni ó kéré ni o ọ̀pọ̀ ni o ọba kíni ọba àrùn jẹ́ tí ìbá ṣe pé ọ̀rọ̀ téèyàn bá sọ lè maslahati sọ̀láàt lè maslahati asọ̀láàt àfọ̀rọ̀ téèyàn bá sọ láti fi tún ìrun ṣe lápèjúwe nísìnyí ìmáàmù wà lórí ìrun ọwọ́ ajé màámù tí bóyá eh, kò ní máa ṣẹ̀rí àlọ́ títí tó bẹ́ẹ̀ kí ni anagba Muhammad sallallahu alaihi wasallam ní ká máa ṣe bí ìyẹn bá ṣe irun kí lórí ìrun ẹ̀yìn ní kíni subhanallah ọ̀rọ̀ ní subhanallah iná àmọ́ lè maslahati as-salah láti tọrùn ṣe ni kọ́dà bá a bá wá rí i pé màmú yóò gbọ́tún mọ́ subhanallah akáwé subhanallah ìmàmù sì ń bá tiẹ̀ lọ béèyàn bá rí bẹ́ẹ̀ kọ́dà béèyàn bá níbi àti sọ̀rọ̀ ya a ìmàmù ìrun ilẹ̀ karùn-ún ń lọ kí lè maslahati as-salah èyí òun láti tún kíni láti tọrùn ṣe ni lára fíkíwò hadith yìí ni pé kí wá ní jẹ́ ọ̀rọ̀ tó kéré jù àwọn àfọ́ ní mímọ̀ wòye sí kí tààfi mọ̀ pé lámà yóò ṣe kí ni ọ sọ̀rọ̀ wọ́n ní aqallu ma yatakawwanu minhu al-kalam harfan wọ́n láwọn wo gbogbo ọ̀rọ̀ láyé ọ̀rọ̀ tó kéré jù tá a lè pè lọ́rọ̀ ó gbọ́dọ̀ ní harafi méjì òun ni púpọ̀ náà àwọn onímọ̀ àwọn onífíkì òfin ní bẹ́ẹ̀ bá wà lórí ìrun ọlọ́run ń kọ́ ni àbí nǹkan àkẹlẹ̀mbẹ̀ ni tó bá ti déédéé dé ń tààrà fi méjì fi jáde bàtọ̀ láti sọ láti ó ti sọ̀rọ̀ ẹ̀rùn rẹ̀ bàjẹ́ torípọ́n láàrin pé n tó kéré jù nọ́ọ̀rọ̀ ẹwẹ kẹsẹ̀ ń tó rújú léde lárúbáwá nísìnyí bàbá ní amú wá tó kéré jù ojú aráàfin méjì lọ á kíni bàbá ní kíf nísìn kíf ẹ aráàfin mélòó nù aráàfin méjì ọ̀dọ̀rọ̀ àbí ọ̀dọ̀rọ̀ ibi táwọn afáwò yìí sí nìyẹn nípa báyìí ni pé àkọlẹ́tọ̀ gbogbo ntọ́ bá ti jọ ọ̀rọ̀ lórí ìrun ọba ìrun jẹ́ o àmọ́ tí ì bá ṣe ọ̀rọ̀ ọba ìrun jẹ́ ní orí ìrun lápá báyìí náà ni wọ́n ti sọ ń pa tá ń pè ní alqahqahatu fi salat gbìyàn bá rẹ́rìn ẹ̀rín kéékèé ọbẹ̀ ìjọ lárúbáwá náà alqahqaha ní lárúbáwá náà ń pè ẹ̀rín téèyàn bá rín kéékèé lórí ọba ìrun jẹ́ torí pé ó súnmọ́ kínni osùmọ́rọ̀ wà nùhínà anil kalami wa umirna bis so nípa báyìí ni pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun ló pàṣẹ báyìí gbogbo ọ̀rọ̀ kásì rí pé ẹni tí ń kírun lọ́wọ́ lẹ́yìn mẹ́jà á sọ̀rọ̀ sí i dépò tí ó fi níbi àti dá wa lóhùn lórí ìran ah, eléyìí ni ah, ìtumọ̀ hadithi ah, hadithi ẹlẹ́ẹ̀kẹta lónìí. عن عبد الله بن عمر رضي الله عنهما وعن أبي هريرة رضي الله عنه الرسول الله صلى الله عليه وسلم أنه قال إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من فيح جهنم أكتل دي حديث لك تاي بمناسبة زيد بن أرقم تقبع حديث لك جواب مرتين ككا تي أتي بقى فيما سلي ká sì pe àkíyèsí wa sí oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe kátàkárà lónìí ọ̀nà kọ́rọ̀ àti fọgbẹ́jẹrì bá pọ̀ mbẹ́ ara rẹ̀ ní tá ń pè ní bẹ́yìí al-ayna ti bẹ́yìí al-ayna zayd ibn arqam ń jọ tí aisha radiyallahu anha àyà ńlá wa ìyàwó anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ ìyàwó zayd ibn arqam wá kí aisha ń lé gẹ́gẹ́ bí Aisha ti jẹ́ báwọn àwọn ọkùnrin tí máa béèrè fatuwa lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam báwọn obìnrin náà bá wá Aisha wá wọn ní máa rojọ́ tí ò tí ò wúlò tí ò yé wọn ń pẹ̀ ẹ̀sìn ni wọ́n máa bí. ìyàwó Zayd bin Arqam wa ni ah, nǹkan kan máa ṣẹlẹ̀ láàrin èmi àti Zayd bin Arqam ní àìpẹ́ yìí o kí ló rí sí ìwọ Aisha Aisha ní kọ́sáwò ó ní. Ah, òun ní ẹrú obìnrin kan òun sì nídìí àti tà òun nídìí àti ṣe òun nídìí àti tà Zaid ibn Arqam bá ní òun ọkọ náà dóhùn ọ rà òun bá tà fún ní iye kan bóyá òun tà fún ní one thousand nísìn ibn ní òun ò ó dìgbà báyìí kí kóun tó fún ọ bọ́ bá tà bẹ́ẹ̀ wọ́n làbọ̀ jẹ́ one thousand náà òun ọ̀rà ó lóun wá gbà bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà lòun tún wá ronú pé ah, òun náà lọ sí lè nídìí ẹrú tóun tà yìí ọ̀dà zaidu sọ́ọ́tà fún un padà zedu ní wọn ta àmọ́ bọ́ bá ta padà sọmọ kémi ó fún ọ lówó ń káàṣì nísìnyí kò ní tó one thousand tí mo tà á fún ọ mọ́ bóyá eight hundred oníṣẹ́dù sì gbàbẹ ọ̀dà ẹ̀rú padà fún oko òun kó èlò fún oko eight hundred fún. Aisha ni bí samastaraiti wà bí samabiati àtẹ̀yítọ́ ta àtẹ̀yítọ́ ra aburú méjèèjì. Aisha ò dún bẹ́ẹ̀ Aisha ni wà akhbiri Zaidan ẹ fún Zaid ibn Arqam annahu qad abtala jihadahu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam bí ọba túbá ń bi tọ́ dáwò yìí gbogbo ládá tí ó rí ń bi jihadi tó ṣe pẹ̀lú anabu muhammad sallallahu alayhi wa sallam abtalahu eléyìí lè ba gbogbo ẹ̀jẹ̀ ẹ̀wọ̀ bi tọ́ lágbára dé tí aisha fi kìlọ̀ fún ìyàwó zayd bin arqam bẹ́ẹ̀ yìí là ń pè ní kíni bay'ul 'ayna gẹ́gẹ́ bí mo ṣàlàyé rẹ̀ fún yín ni ẹ̀rí pé ń tọ́ ṣẹlẹ̀ Sharia Islam yìí ṣe ń ta lè fi nǹkan kan rú ẹni lójú ètò ṣẹlẹ̀ ń bẹ̀ wọn bá ẹ bá wò dáadáa ni pé ìyàwó zaidu bin arqam ó kó èlò fún zaidu bin lẹ́yìn oṣù ó gbà padà zaidu one thousand nígbà téèyàn yá àyàn lé two hundred tó gbè lé two hundred nine. òun ni pé béèyàn nínú ìsìláàmù kọ́dà àwọn kan àwọn tó ti wọ́n tó mú mẹ́tọ́ọ̀dù míì wá tí wọ́n fi ń ṣe instead tí èèyàn bá lọ bá wọn pé ilé ìfowópamọ́ àbí nǹkan kan kọ́dà àwọn míì náà ó tún ní ilé ìfowópamọ́ ìsìláàmù náà làwọn ń ṣe tọ́ba wa dọ́dọ̀ wọn alihamudulilayi kò tí ì sẹ́ni tí ń ṣe nàìjíríà ń bì yìí bọ̀tà àwọn kan dáwọ́ láwọn ìlú kan wọ́n wà ní ok ní tí a yà ọ lówó àmọ́ àtàjà fún ọ ẹni tí ó lóun fẹ́ yáwó táà tó ń fọjà lọ níbo ni ó ti rówó wọ́n wàá ta nǹkan kan fún un lórí pépà náà ni pé o ti ra nǹkan báyìí iye báyìí ló sì san lẹ́yìn oṣù mẹ́fà nígbà tó ń bá wá gba pépà tán ẹyin kò sí tó ń fi kíní ìsìn owó ni owó lòun níbi ẹ ó lè ta padà fún wa yóò tún wá dá pépà náà padà fún wọn ó ṣe pépà míì pé ń ra ní one thousand yìí o. ọ̀tá padà fún wa ní eight hundred àbí seven àbí nine hundred jẹ́ nine hundred and fifty jẹ́ nine hundred and ninety muhammed ní riba kọ́dà dirham kọ́bọ̀ ló kéré nù riba èèwọ̀ ni ọ̀rọ̀ riba tóbi riba kékeré àti riba ńlá àti kékeré wọ̀ ni sẹ̀ríà islam ṣe wọ́n wa ilé ìfowópamọ́ fún gbèsè ló sì ń bẹ lọ́rùn ẹlẹ́yìn oṣù mẹ́fà ẹ́ gbèsè one thousand nípa báyìí bẹ́yìn wọ̀lẹ̀ ẹ̀yìn náà nínú ká má ṣe mistake nínú tá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tá ànábì kìlọ̀ fún wa òun la gbọ́n tí Aisha sọ ń pa Zayd ibn Arqam yìí radiyallahu anhum ajma'in sọ báyà kí á dó báyìí káfíńrà yìí gbọ́. أسئلة إن شاء الله حديث ابن عمر وأبي هريرة أما قال جمجر بإذن الله تعالى وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزا الله دكتور خير جزا ẹ dákun àsìkò ìbéèrè lára yìí kí anáwó ẹni tó bá níbèrè one six seven eight nine ten. assalamu alaikum warahmatullah na ìbéèrè tèmi ni bí èèyàn ṣe máa àmì especially irun magribi àti ìṣáì for example nísìnyí yẹn bá bá bí méjì àbẹ́yìn báyọ̀ kan nínú magribi for example nísìnyí now ṣé gẹ́gẹ́ bí àdìsí wọn mọ́nà àdìsí yẹn sọ pé a pè irun yẹn ṣé omi ìgbésí ayé bá wá dìde. Eh, ìyẹn máa kéwú jẹ́jẹ́ àbí ìyẹn máa kéwú jákè àbí for example bóyá ìṣá ìní ṣé tó ìmí sí méjì tí ẹ máa dìde ṣé yóò kéwú jẹ́jẹ́ ni àbí ìyẹn kéwú jákè láti lè san ìròyìn tó kù. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه mo pé béèrè tí wọ́n béèrè yé gbogbo yẹn bá bá ìrun tó ṣe pé ìkéwú sókè ń bẹ ń bẹ ìkéwú jẹ́jẹ́ ń bẹ ń bẹ bóyá mọ́gíríbì àbí ẹ̀ṣá ẹ̀ bí yẹn bá wá bá ìmáàmù ní ka ẹlẹ́ẹ̀kejì nígbà tí yẹn bá ṣetán tí ó máa sàrún tiẹ̀ ṣé bèrè yín nígbà tó bá ṣetán tí ó máa sàrún tiẹ̀ yìí ẹ pé kúráka mélòó tí ó kì í okúráka kan síráka kan tiẹ̀ tí ó kì í yóò kéwú jákè ni àbí yóò kéwú bọ́wá sì jẹ́ ìṣá yìí náà rákà kan lọba rákà méjì ní bóun ni ó ti san rákà méjì èyí tó tún kún ni pé ńgbò ni ó jókòó ní orí ìrun rẹ̀ lápẹjúwe ńgbà tí èèyàn bá rákà kan nu magribi nísìn èèyàn bá rákà ẹ̀yọ̀ kan nu magribi ìmáàmù sálámà okùn mélòó tó ń ni ó jókòó sí ataya alákọ̀ọ́kọ́ ṣé yóò kí ẹ̀yọ̀ kan kún ní ó ni. àbí òkè méjèèjì tiẹ̀ tó kù lera wọn yọ wá ṣe kínní yọ wá jókòó ìdáhùn sí ogbó eléyà tí tó bá tún jọ bẹ́ẹ̀ ọwọ́ àánú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam anabi ni idha fuwiba bis-salat fa'tuha fa antum tamshun wala ta'tuha wa antum tas'un fama adraktum fasallu وما فاتكم فأتموا anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó fẹsẹ̀rin lẹ̀ anabi ní bí wọ́n bá ti gbẹ̀rùn dúró fàtúhà fa'antum tamshun àyè sáré pàpàpà lọ mẹ́tàláṣí bí wọ́n bá ti gbé kọ́mọ̀ anabi ní wàlá tàtúhà wa antum tas'un ẹ má sáré lọ mẹ́tàláṣí lẹ́yìn kọ́mọ̀ bàbá nǹkan fẹ́ bá wọn tètè kú lé anabi sallallahu alayhi wa sallam wa ni bọ́ bá wá dé mẹ́tàláṣí wàmá adraktum fasallu èyí tẹ́ bá bá nùrùn ẹ̀kí wàmá fatakum fa àtìmù èyí tí ó bá bọ́ fún yín fa àtìmù ẹ̀sìnkíni ẹ̀pì fa àtìmù ẹ̀sìnkíni ẹ̀pì ìtìmáàmù ni ẹ̀ kọ̀m̀pìlìtì ẹ̀. ibi yìí ni àwọn àfọwọ́ ti ṣe stẹ̀mbáàtù pé ń tá bá ní apé nǹkan. ọ gbọdọ jẹ́ pé ìbẹ̀rẹ̀ ní ọkọ̀ wá ká tó máa wá fi ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin lè nípa báyìí ni pé bọ́bá ṣe rákà kẹrin lọ bá wọn tí wọ́n ń kí lọ́wọ́ rákà alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe ń fa àti mú ọmọ wa ṣe wa pè bọ́bá wa di rákà ẹlẹ́ẹ̀kejì bọ́bá àyílà ní nísìnyí ó ti mọ̀ pé òkè fatia òkè sura bọ́bá yìí pé wọn magiribi ní kódò òkè jákè torí rákà ẹlẹ́ẹ̀kejì ní kíyẹn ọ wà á tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe kírun lọ ń dáhùn kí ó fi yé sani pé kọ́ jẹ́ kó ipẹ́ rákà tó ọba kọ́kọ́ bá pẹ̀lú ìmáàmù òun ní kíni òun rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ hadithi ọfẹsẹrin lẹ ju lafdu hadithi mi ta lè ti gbọ́ pé wà má fàtàkùn fàkùdù wà má fàtàkùn fàkùdù pé ntí ọba bọ́ fún yín ẹ̀san hadithi tó nífa àti mú ọlẹ́sẹ̀ ńlẹ̀ ju hadithi fàkùdù lọ nípa báyìí ní kúkúrú ìwọ̀n tẹ bákọ́ bá tẹ ṣe takbiratul ihram mi bẹ́ẹ̀ òun náà lọ́ọ́ kà sí raka alákọ̀ọ́kọ́ àmọ́ wa mú kejì kẹta ìkẹrin wa wallahu ta'ala a'lam sáwà lẹ̀ ìrẹ́ láta nìkan ni ó bèèrè kọ́ṣọ́ yìí ó ní náà ó ní ní àdúgbò àwà ó ní láìjọ́ tí òun ti bájú aago márùn-ún àbọ̀ ní ọmọ pé ìrọ̀ àlùfájà rẹ̀ láìjọ́ tí òun ti bájú onígbà tó wọn á ṣàkíyèsí àti ìmọ̀ tí òun gbọ́dọ̀ àfà pé àwògbè ìmọ̀ change tọ́ ọ ní gẹ́gẹ́ bí àkókò tí ó yá pé time yẹn change lápèjú wáyà nǹkan tó twenty minutes to àbí ten to six ní àlùfáàjà tó wọlé tí èèyàn fi láǹfààní àti pé ìrìn rẹ̀ wọ́n sọ àṣàlàyé fún wa ní àdúgbò pé wọ́n rà pé bí ó ṣe rí nípa bàtà ń pè wọ́n yìí kètí àlùfáàjà rẹ̀ ti wọlé tó tàbí ń pè ó lẹ́ni wọ́n fún ní ọ̀rọ̀ kan ní Al-Qur'an pé rárá nínú bá pè wọ́n tí àwọn pè tí wọlé bá láìfi kí wọ́n bá ti mọ́tò nígbà tí àkókò tí wọ́n wọ́n ní ọ̀nà sọ pé inna salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ó ní àrùkú ìyẹn ní 'ala al-mu'minina kitaban mawquta ó ní àrùkú ìyẹn ní ọ̀sọ̀ kìí sí pé ìyẹn pípẹ́ sọ wọ́n ní kí ẹ bá ń yanjú eléyìí kọ́nà kò sọ ọlọ́wọ́ ṣe àmọ̀nà wa ẹlẹ́wẹ̀ ó fúyẹ́ tọ́ba gbẹ́gẹ́ bíi ń tẹ́ wí ni pé wọn ò kírun kásìkò tó wọlé àbí yóò fúyẹ́ torí bí èèyàn bá kírun kó tó di pé àsìkò rẹ̀ wọlé kò nírun o bí èèyàn bá gbẹ̀rún magrebi dúró tó kí i nísìnyí ọ̀tàn rẹ̀ ni ó sì ní ìrún magrebi tó lọ́n kó kí yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo òun wá rí gẹ́gẹ́ bá a ṣe lè gbá yìí làdúró láago mẹ́wàá àárọ̀ bẹ́ẹ̀ náà lè yàn gbọ́dọ̀ kírun kọ́nà bó kù sẹ́jú kan tásìkò tọ́lọ̀ ń lóun fẹ́ akí kí ó tó wọlé ni mo fi ní bọ́lá pé wọn ò kírun kásìkò tó wọlé èyí ò fú ẹnu ìmọ̀ràn lákàn gbà pé ìmọ̀ pẹ̀rún kásìkò tó wọlé bídíà ni àdádá lẹ́sìn ni anabi ọ̀dẹ́rẹ́ ìwòsàn lọ́wọ́ àlùsílẹ̀ kò sí kan náà àwọn sọ̀hábí tí wàá pẹ̀rún kásìkò tó wọlé ẹnu òun kan tó wà látàrí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n máa pè kásìkò òun tó wọlé nítorí sábàbí páwọn èèyàn ó sùn òun nìran àṣùbà bọ́bá sì dìgbà tásìkò òun àṣùbà wọlé anábọ̀ wa ni ó tún mí pè káfí mọ̀ pé àsìkò ṣẹ̀ṣẹ̀ wọlé nìsín àmọ́ lẹ́yìn yíyún gbogbo òórùn yòókù básìkò rẹ̀ ọ̀bá dé àìpè irú ẹni báyìí bẹ́ẹ̀ bá pèrún nísìnyí tí wọ́n pèrún pẹ̀lú microphone tó fi pèrún obìnrin tí ń bẹ nílé tó gbọ́ tó kírun pé wọ́n kú ti pèrún mọ́sálásí ó nírun àbí ònírun bọ́bá yìí pé nítorí pé wọ́n lo lásìkò tó lu kíkì bẹ̀rù àdìsí anábì muhammad sallallahu alayhi wa sallam anábì ní manistoftiya fa afta bighairi ilmin fa ismuhu ala alladhi aftahu anábì lẹ́ni wọ́n bá bí ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kan tọ́wá lọ bí ẹnìkan tí ó fi àìmọ̀kan dá lóhùn ànábì ló ń tọ̀ ń fi lọ́dọ̀ náà ìwọ́ tó fa àìmọ̀kan dá lóhùn nìwọ́ ló ń wẹ̀sẹ̀ rẹ̀ nígbà báyẹn ni ọba pèrún tó mẹsìlídìí àwọn èèyàn tí wọ́n ń kírun kásìkò tó tó táwọn ọmọ tí wọ́n ní wọ́n ti pèrún àwọn oníjẹjọ gbogbo wọn lọ́dọ̀ náà yọ bí alaykum. naam àwọn àsìkò dára ń pé kí èèyàn máa kírun bíi lẹ́yìn àṣùbá àbí lẹ́yìn àtún ṣé tí èèyàn bá ti lára kọ̀ án tí èèyàn bá dóbi sùjú tí èèyàn nífi kà ń gbà wọn náà àbí. tí èèyàn bá ti lára kọ̀ án bí lẹ́yìn ṣubú yàbí lẹ́yìn àtún láwọn àsìkò tí èèyàn fi kàn ṣé èèyàn lè fi kàlà bí èèyàn fi kàlà alhamdulillah ah, ọlọ́run san àfa alẹ́ kàdàdà nínú tí máa dàrú jùlọ ni pé ṣé bá a ṣe lè kírun láwọn àsìkò kan sáà lè ṣe sùjúdù tìláwà ní àwọn àsìkò yìí náà ní kúkúrú èyí tí ó lẹ́rìí jù òun ni pé sùjúdù tìláwà lẹ́yìn ìsàbísọ̀lá sùjúdù tìláwà tá à ń ṣe ni ó yàtọ̀ fún un gédégédé nípa báyìí ìdájọ́ tó mú ká má kẹrùn kò mú ká má sì sùjúdù tìláwà nígbà tí a bá kí Al-Qur'an al-Karim náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. nípa ọ̀rọ̀ rìbá ṣé for example àwọn tó ń gba àjọ ó jẹ́ pé wọ́n á ní for example ń dá lójoojúmọ́ but the first two thousand tó bá dá òun ni commission alájọ ìyókù ti ẹni ṣé ilé ìrìbá rọ àbí kò sí. bí àwọn dókítà tó bẹ̀rẹ̀ ìbéèrè kan máa ń gbà tó jọ bí mẹ̀dámẹ̀dá àti tó máa ń ja mẹ̀dámẹ̀dá yẹn tó máa fi pààrọ̀ bí aṣọ wọ́n lè gbé kí wá èèyàn àkọ́ aṣọ fún wọn pààrọ̀ aṣọ àlòkù ah, wọn fi gba ike. Eh, wọn ok oníṣọ́dá àbí mọ̀dámọ̀dá mọ̀dámọ̀dá ni pé kí wọ́n jọ máa ṣe láàrin ara wọn bá eléyìí kú lọ́sẹ̀ kan eh, bí àjọ náà ni. mọ̀dá ilé pé lápẹjù ẹni tí ń ta bọ́ọ̀tì nìsín tó bá fún mi ní mọ́ọ̀tì yọ̀ọ́ wa ní inṣàlá ìyẹn ló ń o. àmọ́ di ọ̀sẹ̀ tí ń bọ̀ kí n tó yóò wá ìnkírìsì àmì yóò máa gba owó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ee àmọ́ yóò fi kún náà yóò máa gba díẹ̀ díẹ̀ díẹ̀ báyà seventeen naira ń ta mọ́ọ̀tì ní owó gangan wọ́n lè wàá pè ní ọ̀rẹ́ náírà fún yàn bọ̀tẹ́ yóò máa san owó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi pé. alhamdulilah um, ní dáhùn sí wọ́n ní lẹ́ńtà mọ̀tọ́ kọ́mọ̀ pé ẹni tí ó bá jókòó pé wọ́n máa gba àjọ bọ́bá ìpé 2000 lè wọ́n dá ẹni 2000 àkọ́kọ́ òun ní ó ní bí wọ́n bá ti ń dá 5000 5000 ti àkọ́kọ́ èèyàn bá wa máa gbogbo ìgbà tó bá lè kọ́ dà yọ́ mọ̀ kówó fún fólówó so kò sí tó burú ní olóyìn nípa sharia islam kí ló jẹ́ burú ni pé kò sí tó jọ rìbá ń bẹ̀ rárá rárá nti sharia islam ojú tí sharia islam tó wù yẹn ni pé ó ti fẹ́ fún wọn ó sì ní owó ọ̀yà tó wọn gbà ní wọ́n bá ti tẹ̀yàn lọ́rùn kọ̀dà fún ẹni bá rí i pé tiẹ̀ wọ́n kọ lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ torípé ni tí ọmọ kiri ilé kí àbí ọmọ kiri ṣọ́ọ̀pù kí bí ẹ má jọ yín wá mọ́tò ní ń wọ̀ ni mọ́tòsáìkù ní ń gùn ni ẹ̀sìn ara ẹ̀ náà ní ń gùn ni léyìí tó pé ní kọ́dọ̀ owó yín tẹ́ dá sí lọ́wọ́ òun náà ní ó mójútó síkírọ́rìtì owó yìí àbí aha bọ́bá ní gbogbo sáfíìsì sí rẹ́ńdà fún yíyí o iye báyìí ni ìyẹn gbà lórí ẹ̀ èyí ń kọ́ ọ yàtọ̀ fún rìbá gbẹgẹdẹ ntọ́jọ́ ń bẹ̀ wọn ni pé ìṣẹ́ ọ̀yà ìjára ni sẹ̀ríà ń pè yẹn pé ẹ ẹ gbà ẹ ẹ háyà sáfíìsì rẹ̀ nìyẹn ntí sẹ̀ríà ìsìlámù wí ni pé bìtàrọ́ọ̀bì bainakum kọjẹ́ pẹ̀lú ìyọnu láàrin ẹ̀yin méjèèjì ya iye báyìí ní two thousand àkọ́kọ́ ní tèmi o sọtí ọlọ́run bisimilayi ẹ máa bá jọ lọ èyí ò kò sí tó burú bẹ́ẹ̀ mo sẹ̀ríà ìsìlámù náà kí ni bẹ́ẹ̀ rẹ̀ lẹ́kẹ̀ẹ́.

ṣùgbọ́n ó ti wá olówó tí ó dà. láti bẹ̀rẹ̀ ó kó seven thousand fún un lóní ọ̀wà dákun. ẹyọ kan tí ó yọ yẹn ń bẹ̀rẹ̀ ilé rẹ̀ jẹ́. èyí tó bá jọ rìbá ni náà akó sixty thousand fifty eight thousand fún yàn wọ́n bá dẹ́yìn oṣù kan yóò wá dá sixty thousand èyí wọ́n yẹ ṣe pé owó ìjára rìbá lélẹ́yìn ó yàtọ̀ fún sùúrà àtàlà kọ̀ọ̀kan tó bá ṣe pé ẹni náà ó yá ni ká pé gẹ́gẹ́ ìṣàlàyé yẹn pé sixty thousand ni ó dá tó tó fi parí ó sì wà nínú agreement wọn pé yóò kó alákọ̀ọ́kọ́ títẹ̀ tó jẹ́ two thousand naira yẹn ó wá ṣẹlẹ̀ pé ó wá béèrè pé kó yá òun fifty eight thousand ó béèrè pé kó yá òun ẹ̀hán gẹ́gẹ́ bí ètò wọn so yá wọn kọ́ tó lẹ̀ gbé ní. pé sùúrà kẹta làfà mọ́wá gbàtọ́jẹ́ kó yé wa ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wí ìwọ̀n rìbá ni kò sí iye méjì ń bẹ̀ ẹni ọba kó fifty eight thousand fún yẹn tí wọ́n gba fifty thousand lẹ́yìn oṣù kan rìbá ni. ilé ìtẹ̀yìn wa wí ni pé ó ti gbà pé sixty thousand náà ni àbí pẹ̀lú pé yóò lọ two thousand tí wọ́n padà kú ọwọ́ á ní kí. ọwọ́ lọdọ lọ́dọ̀ tiẹ̀ gan ọ ó súnmọ́ bóòlù ẹ̀yìn náà pẹ̀lú ẹlẹ́wọ̀n ọ̀bàmù yẹn ya lọ́dọ̀ ẹlòmíì irú bí ọ̀lẹ́yìn náà ta wílẹ̀ kan nǹkan kan bẹ tó súnmọ́ tí wọ́n ń pè ní àtàwárúkù kí ni ẹni tí ó ẹni tí ń lówó tó wá lóhùn lówó yọ àmọ́ ra kínní yìí ní iye báyìí fún mi. but ọ̀nà wo ló fi di halal bóyá ń gbà tó ní ẹni ọba wọ̀ ni ọlọ́ta fún o ẹni ọba wọ̀ ni kíni nìkan ọlọ́ta fún eléyìí là ń pè ní kíni àtàwárúkú ọ̀yàtọ̀ nípa báyìí ni pé kẹ́ni ni ọlọ́wà owó rẹ̀ yá sí ìbòmí àmọ́ gbogbo ẹni tó bá owó yá kan tó yìí tó lọ ní ọgbà bó kan rìbá àti sọlá ẹ̀dá súrù ẹlẹ́ka ìpín bẹ́ẹ̀ fi kún mo ń dájọ́ nísìn bí bá dá tó bá ti di ọ̀ǹtẹ́ǹ ó máa ń yá mi ní owó tí màá dá ní gbogbo oṣù ṣùgbọ́n ẹyọ kan tó yẹ tó yẹ kó yọ níbẹ̀rẹ̀ náà tí mo bá dá ní gbogbo oṣù ẹyọ kan tó yẹ kó yọ òun yóò yọ ṣùgbọ́n tó bá ti má ti dájọ́ tó bá ti pé ọ̀ǹtẹ́ǹ yóò wá kó owó tó yẹ kí n dá gbogbo oṣù yẹn yóò ti kó fún mi kalẹ̀ kí ó tó pé irú yẹn gan. àbẹ̀wò náà tún wà mẹ́mẹ́ ẹ jẹ́ ká gbọ́ sẹ̀ríà ìsìlámù yìí dáadáa gbogbo ní sẹ̀ríà bá ní ká ṣe àbí ká mẹ́sìn fúnra ara wa ni mo sọ̀rọ̀ kẹ́lẹ́ kan mo ní ẹni tí ẹ háyà sábìsì kó tó di kó dìsáàfù owó níṣẹ́ tó ṣe ó ní kíni ó tó ṣe ara ṣe ṣe táwa fojú kéré ní abdomen kí là ń pè ní bọ̀mọ́ọ̀nù ni pé liability owó rẹ̀ bí nǹkan kan bá ṣe owó nì ta ni ó forí fa òun ni ó forí fa ní islam fún ní gbogbo ibi tí yẹn bá ti wà láìbù o lè claim profit ń bẹ gbogbo fi tọ́ba pé bí ìsọ́ọ̀tì bá ń bẹ ńlẹ̀ yọ ọkàn béèrè náà bá dé kọ̀kọ̀ àmọ́ bí gbogbo ibi tí.